nínú nǹkan tí máa ba ìsìláàmù jẹ́ orí ilẹ̀ wọn sì kú lé lórí báwo lọ̀rọ̀ tí wọ́n ti maa ba isilamu je ori rí tó bá di lọ́la tó ń jẹun tó yára. ṣé a lè máa tọrọ àforíjì fún wa tá a lè máa ṣàdúrà fún wa lórí pé olùwàlú máa ká nàbẹ nàbí àmàlù والذين آمنوا أن يستغفروا للمشركين من tẹ́lẹ̀ ما lálẹ́ لهم ولو كانوا أولي قربى من بعد ما تبين لهم أنهم أصحاب الجحيم قصة النبي صلى الله عليه وسلم من قصة الوابود إكوى ما صرى فريجين fún àwọn ẹni tó jẹ́ ọ̀sẹ̀bọ wọn ìbá jẹ́ mọ̀lẹ́bí wọn lẹ́yìn ìgbà tó ti hàn sí ipò máa ná ni wọn ìgbà wọn ni máa hàn sí ipò máa ná lẹ́yìn náà ni kéèyàn kú lórí bí òtún ti dà kókó ní kèfèrí ó ti dá lóko ọmọ náà ẹgbọdọ tọrọ àforíjì àwọn bàbá wa màmá wa tó ṣe kí wọn ṣe wá àwọn àṣìṣe wọ̀nyí wọn ti kú kò sí tàbí ṣùgbọ́n ní tó ṣẹlẹ̀ kìí ṣe yí padà á sọ pé wọn kú lórí àṣìṣe pé wọn ti bà ìsìlámù wọn jẹ́ àmọ́ tiwa ni wípé a ò ní jẹ́ ẹni tó ṣe wípé a mọ̀ pé wọ́n lọ́ọ́ máa ná á sì ẹnu wa lédè síbi torí pé tilka ummatun qad khalat laha ma kasabat wa lakum ma kasabtum wa la tus'aluna amma kanu ya'malun. àwọn eléyìí ti lọ tí wọ́n ní tí wọ́n ti níṣẹ́ tí yín ní tẹ́yìn náà ti níṣẹ́ àwọn nífi tí wọ́n bí kálukú ní ọ̀jẹ̀jọ́ tiẹ̀ ṣùgbọ́n ọ̀gbọ́dọ̀ ṣàdúrà fún un torí pé bàbá rẹ tó kú lórí pólì nǹkan mọ́lẹ̀ bàbá rẹ tó kú lórí pé sọ nǹkan rọ̀ bàbá rẹ tó kú lórí pé ń pọkọ̀ ọmọ máa ń ti ń ṣe dáadáa ọmọ máa ń ti ń ṣe dáadáa ẹ lè sọ pé àlàyé irú màyí kò tí ì sí nígbà yẹn ọ wà dáadáa nítorí pé àwọn àǹfààní táwọn jẹ́ àǹfààní táwọn náà jó ń katakata tí ń ṣe àwọn èèyàn lọ́nà ń àwọn náà ò ní sáláì takọ ẹni tí wọ́n ń sọ ètò lè ba ìsìláàmù jẹ́ táwọn náà mọ̀ pé mọ́tà wọn ló ń darí àwọn bàbá rẹ màmá rẹ náà sì gbọ́ àwọn pété àbá yìí lọ́ba wa láàmú àwọn náà gbọ́ pé nǹkan táwọn ń ṣe ọ̀dà nítorí pé lè má mú kan ó gbé nǹkan kan wọ mọ́tíláṣí ó rì malẹ̀ gbàtọ́ wá rì malẹ̀ wọ́n á béèrè pé kí lẹ̀ ń rì malẹ̀ nu mọ́tíláṣí ó ní awọ́rò awọ́rò báwo kí lè tajà ní mọ́tíláṣí ó ní lè tọ́jẹ́ mọ́sálásí lè má mọ́sálásí ńlá rù òun ló fáwọn ní àdírí mi tí ànábì wà ní. ẹjọ́ tí ó lò dò tí ẹjọ́ dá nǹkan kan màá ní. àwọn kan wá tako ìmáàmù péńtẹ́ sí ọ̀dà. sẹ́mi pé ọlá páwọn kan tako ní ìsìn ọ̀nà mélòó ìjàmọ́ òpin sí ìjàmọ́ òpin sí méjì. àwọn kan pè tó ti dáa pàápàá jùlọ bàbá ìmáàmù lò lónìí kí wọ́n bẹ́ẹ̀. àwọn kan pè kọ́ bá jẹ́ ìmáàmù lò sáà àhà bí gbogbo ògbà ṣe wà nù. àwọn èèyàn máa ń rẹ́ ní sàlàyé òdodo ṣùgbọ́n ẹni tí èfẹ́ ni máa pọ̀ lónìí náà sẹ́ni tó fò òdodo lọ́pọ̀ jù rárá ẹni tó fẹ́ bàjẹ́ lọ́pọ̀ jù tẹ́bólú wa ń sànú ẹ̀sìn rẹ̀ ni làwọn eléyìí fi ń gbódodo náà fi ń tẹ̀lé làwọn tọ́ náà fi gbódodo náà fi tẹ̀lé làwọn tọ́ náà fi gbódodo náà fi tẹ̀lé ó lè jẹ́ pé èèyàn tó wà ní òdodo lónìí ọ̀pọ̀ ju tàná lọ adúpẹ́ fún Allah ṣùgbọ́n gbogbo ògbà lọ́lẹ́ni tí máa ń sòdodo. So ṣùgbọ́n àwọn èèyàn fẹ́ tẹ̀lé ni torí ẹ̀ irú àwọn bàbá tó ń kú lórí pọ́ bàbá mi kú nìsín ẹ bá kó tí oògùn lẹ́jọ́ ogún lọ́dọ̀ rẹ̀ abẹ́ mọ̀ bẹ́ẹ̀ bàbá mi kú adógún àpótí aṣọ lọ́dọ̀ rẹ̀ àwọn bàbá mi àpótí oògùn lọ́mọdé ogún lọ́dọ̀ rẹ̀ sẹfẹ sọ pé kàn máa ń ti ń ṣe ni ọmọ máa ń ti ń ṣe na wọ́n tún kọ àdírẹ́sì sóògùn kọ̀ọ̀kan lára wọn lélẹ̀ yọ̀ ń dè ní sẹ́gbẹ́ tó bá fi nàyà yọ̀ yí àgbẹ̀kù ni ókè tí wọ́n máa ń tán ṣe ni wọ́n máa ń tán tẹ̀sí ń gbà yẹn náà wọ́n rẹ̀ ní tí wọ́n mọ̀ sọ fún ọ pé ẹ má ṣe ẹ jáwọ́ ń diẹ ọ̀tà kó ìlà ẹlẹ́yìn ìjọba wọ́n ní àwọn ní màmá tó ẹ pé irú àwọn nǹkan tó lè ba Islam yìí jẹ púpọ̀ ni wọ́n máa ń ṣe wọ́n á sì tì kí làwọn lè ṣe tẹ́ bá dí ọ̀dọ̀ màmá yín tẹ́ bá wà pẹ̀lú màmá yín ẹ máa bá wọn sọ̀rọ̀ pẹ̀lú ahọ́n tó lẹ̀ ẹ sì máa bẹ Allah àkójọ fún ọgbọ́ fún ọgbà tí yìí ní ká ẹ wí ẹ lè fagbára mú wa ẹ má gbàgbé pápọ̀ lẹ̀ ti síwájú fún kálukú ẹni tí ó wà àlùjánnà ẹni tí ó wọ̀ náà ṣùgbọ́n àwa fẹ́ gbìyànjú kó ló wá bá sí wọn lọ́mọ àlùjánnà àwa máa sọ̀rọ̀ tọ́lẹ̀ màmá yín ò lè burú nínú àìdá wọn kó tó ti Fíráùn ẹ̀yin náà sì lè dá nínú dáadáa tẹ wà kẹdà tó ànábì Musa àti ànábì Harun ìgbà tó lọ ara ànábì Musa àti haru, sí Fíráùn náà tọ́jọ́ dára àgbà kí ló lọ́wọ́ sọ̀kó làlẹ́hu qawlan layyina làlẹ́hu yatazakkaru aw yakhsha olúwa ní ọ̀rọ̀ tó lẹ̀ ní kẹ́ ẹ bá sọ báyà yọ ọ̀ràn yìí báyà yọ bẹ̀rù àlọ́ torí ẹ àwọn ọ̀gbọ́dọ̀ jẹ́ni tó le pé màmá sẹ́fẹ́ wọ́n náà ẹ wọ́n náà ẹ má sọ bẹ́ẹ̀ máa mi nǹkan tẹ̀ ń ṣe yìí ọ̀tàkùn ẹ̀ kẹ́ fílẹ̀ ìbẹ̀lẹ̀ rẹ wà kó lu ọtún sànù wa pẹ̀lú nǹkan tá a mọ̀ yìí àti ní rí kótó àwọn ká gbẹ ẹlẹ fún yín ká ní kẹ wọ bẹ kẹ sórí rẹ káwọ sórí kájọ wà lẹjẹ nà ní ẹni pé màmá ó lè máa kọ wájú yín àmọ́jọ́ bá kó wájú wọn ó ronú sí nǹkan tẹ́ ń bá wọn sọ pàápàá jùlọ ìwà ahọ́n tẹ̀ ń fi bá wọn sọ. wọ́n ní màmá àwọn kú àmọ́ ń kọ̀ láti wọ́n lọ chọ́ọ̀chì chọ́ọ̀chì tí wọ́n á lọ wọ́n láwọn lọ ṣàdúrà fún ìṣọ́ àti ààbò fáwọn ọmọ àwọn màmá yín wọn ò ní ìgbàgbọ́ nínú chọ́ọ̀tì ni wọ́n lọ chọ́ọ̀tì wọ́n ní ìgbàgbọ́ náà ibi tí wọ́n gbà pàdù àti gbà màmá yín èsè mùsùlùmí wọ́n sì kú lórí ní èsè Islam àfi tẹ́ ẹ bá mọ̀ pé láàrin ìgbà tán kò ní chọ́ọ̀tì sígbà tán kú wọ́n padà fẹ́sẹ̀ Islam àìjẹ́bẹ̀ wọ́n kú ní kèfèrí ni bẹ́ẹ̀ ni àdìsá nàbì sallallahu alaihi wasallam inna ahadakum ليعمل بعمل أهل الجنة حتى ما يكون بينه وبينها إلا ذراع فيسبق عليه الكتاب فيعمل بعمل أهل النار فيدخلها dájúdájú ààrẹ nínú yín ẹni tí ọmọ ẹtí tí ọmọ àlìjẹnà tó bu adé pé ń tọ́sẹ́kù láàrin rẹ̀ sálìjẹnà ojú ìgbọ̀n ọkàn lọ àkọọ́lẹ̀ ọba gba wájú ma lọ ní ọba ti sí ọmọ aná ní ọba padà wọ́ná torí ẹ̀ ó yẹ kí wọ́n máa bá àwọn òbí wa sọ̀rọ̀ òdodo pẹ̀lú ahọ́n tó lẹ̀ lóòótọ́ àwọn wọn bí wa ṣùgbọ́n àwọn náà àdó àwọn lọ́gbà torí pé gbogbo òbí tó bá bí ma wọ́n mọ̀ sàdó àkọ́mọ ojú ọ̀lọ́ nínú gbogbo nǹkan kọ́mọ ojú wa kódà náà àgbọ́yé ẹ̀sìn kọ́mọ ojú wa lọ kọ́mọ sẹ̀láyé ń dáàmà fún wa nítorí pé ara àǹfààní bíbí ta bí ọmọ nù tó máa ṣàlàyé òdodo fáwọn òbí wa a kì í ṣe Islam ká tún ṣe nǹkan míì pẹ̀lú ẹ̀ àfi kí nǹkan míì kọ́ gba Islam sọnù ìsìláàmù kì í bá nǹkan míì sọ̀rọ̀ lọ́dọ̀ yìí ẹni tó lọ chọ́ọ̀chì tí lọ ṣàdúrà ní chọ́ọ̀chì kò sí ìsìláàmù nítorí pé wọ́n gbàgbọ́ pé àdúrà ò lè gbà mí ìsìláàmù ìsìláàmù kì í sọ̀nà fún un bọ́yá ó ṣe é ṣe kọjá pé irú màmá yìí wọ́n yìí ṣe mùsùlùmí tẹ́lẹ̀ náà ọkọ tí wọ́n ní ló jẹ́ kí wọ́n máa ṣe ìsìláàmù ó sì ṣe é ṣe kọjá pọ́kọ wọn ti kú ọ̀pọ̀lọpọ̀ irú àwọn obìnrin báyìí tọkọ wọn bá kú wọn tó máa padà sẹ́sẹ̀ àárọ̀ ni irú ẹ̀ ló ti jẹ́ pé olúwa kò fún pé kó fẹ́ ẹlẹ́sìn kìrìsìtẹ́nì àbí yahudi kò fún lọ́lá lórí pé kó fẹ́ mùsùlùmá o kò pé kó fẹ́ nasraniya àbí yahudi yàpọ̀ lọ́lá ju mùsùlùmá lọ ó lóun gbà kó fẹ́ wọn ṣùgbọ́n kó fẹ́ mùsùlùmí lọ́lọ́lá jù torí pé àlè fi mùsùlùmí tàbí wẹ́n tí èsè mùsùlùmí tó bá ti mọ̀ yín pé tí wọ́n bá ti fẹ́ yahudiya àbí nasraniya wọ́n gbà sẹ́rìn mọ́ lọ́wọ́ yóò di pò ní tukọ̀ yọ sọ gbogbo ọmọdé kọrin yó yọ sọ wọn náà di kiri yó ọbẹ̀ tà lọ fẹ́ mùsùlùmí rẹ o eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ màmá yìí kò sí náà jẹ́ màá ṣàdúrà wọ́n ní ẹni tó jẹ́ pé ilé oyin àwọn òlọ́lọ́ títí tó fi kú tá a máa bákan méjì ẹni tó lọ sílé oyin àwọn àmọ́ tó ṣe pé gbogbo ń tán sọ fún gbígbàgbọ́ ló ń gbàgbọ́ onítàn ti di kèfèrí kọlẹtọ sí kẹ ṣàdúrà fún kọlẹtọ sí kẹ ṣàdúrà fún ẹni tó yẹ pé ń lọ sọ́dọ̀ àwọn ọgbà wọn gbọ́ yọkàn máa pàdánù sọ láti ogójì ọjọ́ nù ní gbogbo ìgbà tó bá ti lọ ọ̀dọ̀ wọn kọyọ kúrò nínú Islam ṣùgbọ́n ẹni òfò tí ń ṣòfò sọ láti lójoojúmọ́ ni màmá tí àbí bàbá yín tẹ ẹni ó kú yìí ẹni máa ń lọ sọ́dọ̀ yín àwọn òkò yìí lọ tó fi kú kọgbà wọn gbọ́ ní lọ tó fi kú à ní tó súnmọ́ ni kọgbà wọn gbọ́ àwọn sì ni ẹni tó sọ̀rọ̀ tó jò ń kù ẹ wá ní kó tòótọ́ bí bàbá yín màmá yín ṣe ń dá sàmì kò sí ní ẹni tẹ́ sàdúrà fún eléyìí jẹ́ bó ṣe jẹ́. wọ́n ní téèyàn bá ti wá sọ̀kan nínú àwọn nǹkan wọ̀nyí tó fẹ́ túbá téèyàn tó wẹ̀ padà sínú ẹ̀sìn Islam bẹ́ẹ̀ ẹni tó bá ti ṣe nǹkan kan nù kan yìí tó fẹ́ túbá pàápàá ẹni tó ṣẹbọ ẹni tó ṣẹbọ sí Allah yóò tún wẹ̀ padà yóò wí gbọ́dọ̀ ṣàhádà yóò padà sínú ẹ̀sìn Islam àwọn yòókù yẹn tó bá ṣe ó ti tó kọ sọ pé amantu billah kí ìsìláàmù rẹ kó sì dọ̀tun amantu billah ìsìláàmù rẹ dọ̀tun ṣùgbọ́n ẹni tó bá ṣẹgbọ́n nínú gbogbo nǹkan yìí yóò tún wẹ̀ padà sínú ẹ̀sìn islam wọn làwọn ń lo hijab alhamdulillah ṣùgbọ́n ẹ̀kọ́ táwọn ń kọ́ ní yunifásitì ó ní í ṣe pẹ̀lú nọ́ọ̀sìn aṣọ sì ní káwọn máa wọ̀ aṣọ máa ń bẹ̀yìn ṣòbó làwọn ti fẹ́ ṣe ẹ̀yin náà mọ̀ pé kìí ṣe nítorí pé mo fẹ́ kẹ́kọ̀ọ́ ìgbàláyè wa wà kàtà kò fi Allah kò sí ìgbàláyè lè pápá jùlọ ẹ̀kọ́ tó sọ pé ọ fẹ́ kọ́ ni tí wọn náà fẹ́ kọ́ nítorí Islam àbọ̀ fẹ́ kọ́ nítorí owó nítorí pọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tó ń kọ́ mẹ́sìn máa ń tó ń kọ́ nọ́ọ̀sìn àwọn lè máa sọ pé àwọn mùsùlùmí kéré ní fẹ́ obìnrin látijọ́ tí àti máa ń gbọ́ràn àìmọye tán jáde ní medical doctors oríṣiríṣi specialization tán jáde ní nurses lọ́dọ̀ọ̀tọ̀ yunifásitì àárò orí pàǹtán ṣe fáwọn mùsùlùmí náà ẹlẹ́nkan torí islam àìmọye wàhálà lẹ fún wa táǹbà yín dá sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìṣòro táǹkojú táǹkojú winá ọ̀pọ̀lọpọ̀ ṣòro nítorí kẹ́kọ̀ọ́ yẹn lè bá rọrùn fún yín káwọn olùkọ́ tán gbégi dínà kẹ́ máa múra bí islam ti ṣe wí káwọn náà lè mọ àwọn ara wọn ṣùgbọ́n ẹ̀yin lẹ mú ìjákulẹ̀ bá wa lọ́pọ̀lọpọ̀ ẹ̀yin náà ń jáde ní sùkúù àárín tẹ̀sí fún Islam àárín tẹ̀sí fún mùsùlùmí abẹ́yìn rí ọ̀pọ̀lọpọ̀ owó ni wọ́n ń wá tó bá bẹ̀rẹ̀ sẹ́ ní abúlé wa yìí díẹ̀díẹ̀díẹ̀ ẹ̀pọ̀ kó náà tó ti jápa tó ti lọ lu òkè abúlé kan owó lẹ̀ ń wá ẹni tẹ́ fẹ́ máa lò lẹ́yìn náà ń wá tó táwọn èyí sì ṣe bàtà ẹ̀ lè máa lò wá bà torí ẹ̀ ṣẹ́ bá wà sí Islam Allah ó sì ọ̀rọ̀ yín ní dẹ́kun sọ ọ̀pọ̀lọpọ̀ yín ẹ̀yin náà wà sincere fún islam ẹ wà sincere fún islam torí ìdí eléyìí ẹ rí i pé gbogbo àwọn ẹ̀kọ́ yìí nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn wò gbọ́dọ̀ òyìnbó làwọn ti gbà bóyìnbó ṣe ń ṣe nígbà tó gbé wa làwọn ń fẹ́ kọ́ sẹ́kù òyìnbó lọ òyìnbó sẹ́kù lórílẹ̀‐èdè wa àti ìlómìnira tó pé kúrò lọ́wọ́ ìmúnisìn òyìnbó iná ló túmọ̀ sí pé tó o bá ti sọ òyìnbó wọn máa wò pọ̀ lájú adúrú rẹ ògbóyìnbó àwọn èdè àlùjẹ́nà ni àbẹ́ màbẹ́ tó torí òyìnbó mú wa sí gidigidi náà lọ́ọ́ fà ló fi jẹ́ pé wọ́n ní ìsìn ẹ bọ́mọ rẹ sọ Yorùbá lé gbòbí tí wọ́n rí ọmúdé subahánàlá gbogbo gbèdè ẹlòmíì àmọ́ òsèlè wa gbọ́ kàtì ẹ̀fájáde ọmọ tí ò ní gbèdè tiẹ̀ gbogbo ẹ̀ tó bá pa kìtìyàn kó lè ríṣẹ́ ni ara àwọn ẹ̀ńtọ́ mọ̀wé torí wọ́n fẹ́ fà ya tí wọn ò ríṣẹ́. torí àkàràmọ̀kùnmọ̀wá sẹ́rí bóyìnbó ṣe fà wọn sísẹ̀mù yẹn lẹ̀ lọ́sẹ̀kù wọn à lè takò nítorí pé atẹ́gùn tóyìnbó bá ń fẹ́ sí fèrè níbí ló ti ń jáde sẹ́nu pé tó máa ń wọ hijab tó fi kọ́ nọ́ọ̀sìn òní máa bẹ̀rẹ̀ gùn yàn bẹ́ẹ̀ ni abẹ́ẹ̀kọ́ wọn ò ní mọ mí fàsálà rẹ̀ lára torí ẹ̀ náà ṣe jẹ́ anti-islam so ìjáàsì tún ṣe náà wọ́n ṣe purposely ni pé ṣé bóyìnbó ló mú wa òyìnbó yìí ló ti mẹ́sìn ọmọlẹ́yìn Pọ́ọ̀lù wa so àwọn táwọn jẹ́ ọmọlẹ́yìn Pọ́ọ̀lù nìkan ló yẹ káwọn máa kọ́ torí rẹ̀ wọ́n wàá máa ṣe àti súnni fáwọn ọmọ mùsùlùmí bí a gbọ́dọ̀ múra báyìí gbọ́dọ̀ múra báyìí tí ìsìláàmù ti yàn gbà kẹ́lẹ́ bá fi ìkórìíra mẹ́sẹ̀ ṣe sí yín kẹ́ fi pẹ̀kọ́ yẹn torí àfẹ́ kẹ́ pàṣẹ ẹ̀yin ọmọ ta wọn láyà ni lójú wọn bẹ́ẹ̀ ti lágbára mọ́ ẹ máa múra tọmọlúwàbí eléyìí tí ò ní tábùkù yín kódà tó fi dórí ọkùnrin tọkùnrin bá ń kọ́ mẹ́tìsìn wọ́n lè ní kọ́ lọ fárùn gbàdàmù ẹ̀mọ́yà àwọn ọmọ ló ti fi gbẹ́rù kéèsì yẹn wá nígbà torí sẹ́mi pé rúgbà yẹn kò ní jẹ́ kó rálá rẹ̀ dáadáa kẹ́ẹ́ bó ṣe jẹ́ pé irùngbò ní jẹ́ kí sọ́jà náà mọ̀ máa ta bẹ́ẹ̀ ni abẹ́ẹ̀kọ́ tó gbogbo ẹ̀ ní England fún mọ́ sọ́jà dárùn gbọ̀nsẹ̀ ọlọ́pàá dárùn gbọ̀nsẹ̀ ẹ̀yin tí ẹni ẹ fẹ́ jọ wọ́n ẹni alájọ dídú làájú ọjọ́ ló ti ṣe jẹ́ ọláwọn máa ń ṣe yahoo yahoo àwọn ajẹni tí ń takò wọn lórí ìwà burúkú yìí ọmọ wa sálẹ̀ títí wọn bá padà débò ní káwọn àkọ́kọ́ dandan ni lórí wa pé ká kọ ìwà àbàjẹ́ tábà rí kéèyàn hu àbàjẹ́ tábà lè fọwọ́ kọ̀ anábìíní tábà lè fọwọ́ kọ̀ ká fọ̀rọ̀ ẹnu kọ̀ tábà lè fọ̀rọ̀ ẹnu kọ̀ ká fọkàn kọ̀ ká fọkàn kọ̀ ìbàjẹ́ lèyí tó lẹ́jù nú gbàgbọ́ tí wọ́n bá dágun lásán ni tí ń ṣèbàjẹ́ tèmi náà dágun lásán àwùjọ bàjẹ́ gan yọ gbàjẹ́ ju bẹ́ẹ̀ ń fi rí yìí lọ ọlá pé ìwọ ò rí kọ́ gbẹ́nu lọ tọ́n náà ò rí kọ́ dákẹ́ làwùjọ ti dá débi tọ́ da dé lónìí yahoo yahoo sínú sẹ́ ó lé ní ó lé ní ẹ̀tàjẹ́ ìdọ́gbọ́n gbọ́wó lọ́wọ́ èèyàn islam ọ̀farama islam gba ka ti sẹ́ ẹkọjú máa sẹ́ ẹbẹ̀ allah kọ́ máa ń fa àlùbáríkà ti sẹ́ yìí àmọ́ pàmò àti yahoo yahoo ìgbẹ́ owó táwọn òyìnbó ti jẹ àwọn baba ńlá yín sani baba ńlá rẹ tó òyìnbó jẹ lówó ewu nù àwọn baba ńlá rẹ ó lè torí ẹ ọmọ yín wá ń ṣe yahoo yahoo ọmọ wa ra mọ́tò fún yín inú yín ń dùn ọmọ sàgbàfọ̀ ń pàṣọ wálé ẹ̀rọ ojú olè ẹ̀ pariwo ọ̀dájú kó lè lẹ́yìn náà torí pé tílẹ̀ bá dá ẹja lè wọ́n á dẹ ẹgbẹ́ kan lẹ̀ wọ́n ní association of yahoo yahoo mothers Mama náà bá tún wọ ọbẹ̀ ọgbà káàdì sẹ́yìn pé màmá burúkú nìyẹn màmá burúkú nìyẹn ọmọ rẹ̀ ń jalè ó tún wọ ẹgbẹ́ àwọn yóò lè torí di eléyìí ẹ jẹ́ ká ká ká gbógun ti wà bàjẹ́ láwọn orílẹ̀-èdè tó súnmọ́ wa bì bí Republic of Benin níbì ọ̀kan náà àwọn ọmọ abẹ tó wá kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wa ń sọ fún mi ó ní ẹnikẹ́ni tíjọba wọn bá mú pé ń ṣe yahoo yahoo wọ́n gbàgbé kọ́ wáyé wọ́n mú ọ ní sílẹ̀ láéláé torí pé àwọn kà kúkú wọn bò kó orílẹ̀-èdè àwọn jẹ ní wọn wá bá ti nàìjíríà náà jẹ wọn bàjẹ́ débi hin ó ní dàmà ó ní tọ́tọ́ bá jáde kó nàìjíríà pọ̀ ń lọ ọ̀lú kan ó rò títí wọn fi máa wù ọ nígbà tí gbogbo wa ni yahoo yahoo lè adélé máa pààyàn lẹ́kún káwọ́ fẹ́ fi rẹ́ǹtì a kì í fowó ẹkún rẹ̀ islam ọ̀faramọ́ wà burúkú torí ẹ̀ fẹ́ ṣe kọ́ fáwọn ọmọ yín tó dá lẹ́kọ̀ọ́ kíkọ̀ tẹ pọ̀ ọ̀nà tó dá lẹ́gbà kọ́ ṣùgbọ́n a ò ní kí ọmọ yìí ọmọ kọ́mọ kan wá lé fún ẹkùn pàjẹ́ o ṣẹlẹ̀ yìí kọ́ fún kó lè bá a gbà yí padà ni ẹ gbọ́dọ̀ kọ́ńkọ̀ tọmọ fi wá di ipò tó wá lọ yàyàkúyà tójú ìtẹ̀sẹ̀ gbà lọ́wọ́ rẹ lọ torí pọ̀pọ̀lọpọ̀ kí ṣe gbogbo ẹni tó fẹ́ kọ́ nǹkan fún yàn náà lọ́mọ akọ torí pé nǹkan ti ń ṣe ó burú lódì wọn twenty five percent ìgbà tí wọ́n fẹ́ kọ́ fún ó gbé dé seventy five tó ṣàtúnṣe ọ̀ ṣàtúnṣe ẹ ní pé torí pé mi ò bí ma kẹ lọ yàdá mo ní kọ́ pa yahoo yahoo ti ọ̀pá sí àbí ọ̀wá gbà ọmọ sàn lè èmi mo bí ọ mo ní kọ pàṣẹ ọ̀pàṣẹ ọ̀ya ẹ bá ń wá ná sínú tray wọn wá ná sínú tray ẹ gbé lọ́mọ lọ́wọ́ ọmọ ọmọ bẹ Allah ni kó wọn jájà bọ́ lọ́wọ́ yìí ẹ tún ní roma torí àwọn ọ̀nà tá à ń fi bọ́ ọmọ wí ọ̀nà wo ni ọmọ yìí ti dàgbà débi pé ń gbọ́rọ̀ ọmọ rọ̀ nítorí yẹ kẹ́ ẹ sẹ́ni kékeré bá sọ̀rọ̀ àwọn Áfíríkà ti le jù àti lejù àmọ́ máa tọkọ mọ́ gbọ́rọ̀ torí pé ọwọ́ táwọn ò fi mú ọmọ ọwọ́ tọmọ ó tún fi yàyàkuyà ni ọmọ mi sọ yàpá ńlẹ̀ o ọ̀nà tán gbà bá wí lójú kọ́ yàpá ńlẹ̀ tó bẹ̀ kí ló dé káà ní kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn ẹ̀yà míì gbogbo àwọn funfun tẹ́ rí yìí àwọn èèyàn mú ọmọ pẹ̀lú irú èlé burúkú bá wọ́n máa ń bọ́ máa ń sọ̀rọ̀ ni tọ́mọ bá ti tó ti ń gbọ́rọ̀ tí ń ṣe làákà ìsinsá ń bá sọ ẹ sọ́dọ̀ rẹ yín ẹ má fojú pọ́ mọ́ àmì ni wọ́ ọ̀rẹ́ tá a bá fẹ́ gba burú lọ́dọ̀ rẹ à ní kọ́ ẹ gbajáde à sì ní yọ àdá ọ̀rọ̀ lábàá sọ ẹ sọmọdọ̀ rẹ yín ẹ fi àwọn àkàwé oríṣiríṣi hàn ẹ má sì lọ síbi ní tẹ fẹ́ kọ̀ tí èèyàn máa ń ṣe báyìí tí máa ń ṣe báyìí tí ń tọ́ da ìdí abájọ tí ò fi da ọ̀dà ìdí abájọ tó fi da ẹni go straight to the point ẹ máa bọ́rọ̀ lọ ẹ máa bọ́rọ̀ lọ ẹ máa bọ́rọ̀ lọ níjọ́ tẹ bá land sórí pọ́ǹtì wàlẹ́ ọwọ́ kan lọ́mọ òfìlẹ̀ yóò wá mà pé fẹ́ràn gan ẹ sì fẹ́ kọ́ bàjẹ́ fún ṣùgbọ́n táwọn sọ ni pé láyé olúgbọ́n kọ́ bàjẹ́ láyé àrẹ sáńkọ́ kọ́ bàjẹ́ láyé ọ̀wọ́rọ̀ gùn àgbà kọ́ bàjẹ́ kò ní bàjẹ́ lórí tèmi ọgbà ìkòkò onígbẹ̀mí fún tó gbá kínní kan àbí bẹ́ẹ̀ kọ́ ni wàhálà akadàlérú adádúgbòrú gbogbo yẹn wá sọ pé ó ti léjì olóò léjì ó léjì lóòótọ́ jàre ẹ wá ní kíní kẹsì tọmọ bá dé ẹ fàmọ́ra nì ẹ tẹ́wọ́ gbà nì torí pé yín gan tẹ́bà sòótọ́ láti ìjọ́ tọmọ ti sá ẹ̀ gbádùn òdodo ọ̀rọ̀ nù tẹ bá ronú lórí ọmọ rẹ pé ah subhanallah bóyá ọba ti dáa tó tọmọ ìbá wà nítòsí níjọ́ tó bá díẹ̀ kọ́kọ́ dúpẹ́ fún Allah ẹ máa ṣe tààjù ẹ máa bẹ Allah ya Rabbi bá ń dá padà dá padà láàyè ni o má dá padà ló tí bá ń gbà wá burúkú ọwọ́ rẹ̀ tó bá sì dé tí wọ́n bá bá sọ̀rọ̀ ya Rabbi jọ gbọ́jọ́ gbà nítorí pé yín nù tó bá sì dé ẹ tẹ́wọ́ gbà ẹ sí oúnjẹ eléyìí tó jẹ́ pé kò jẹ́rú ẹ̀rí lẹ́yìn ẹ ti gbà lálejò kí ló dé dáàdì mi tẹ̀ náwó báyìí à à ń kí ọ káàbọ̀ ni kò àtọ́jọ́ mẹ́ta so ibẹ̀ lẹ́tọ̀ọ́ amọ̀ba gbogbo ìrìn àjò yín látijọ́ ẹjẹ́ àgbọ̀ so oná pé à ọ̀rọ̀ pọ̀ mbẹ́ o òkè já parí sọ láti lẹ̀ ṣá so ẹ wà ní kọ́ máa fún irú kọ́ máa fún irú kọ́ máa fún irú yìí ibẹ̀ níyà rẹ̀ ó ti wá búṣẹ́ búṣẹ́ ah, ọmọ yìí ah má pa mí má pa mí <laughs> gbogbo oúnjẹ tó rí tá à ń fún ọ kì í ṣe pé ni wá ń dùn <laughs> so díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ yóò fi wá ká yìí fún torí pé ọmọ ọ̀ka òbí kún lọ́mọ ń sá ọmọ ti kà fún pé òbí tẹ́ sẹ́mi léṣe yóò bá tèmi jẹ́ lójú ọ̀sá lọ́tẹ̀ mi bá ti wá rírì yín kò ní sá ẹ máa bá a sọ̀rọ̀ ẹ má lù ú ẹ sì má gbé lọ wẹ́lfì àkàkán ẹ má pè ẹni tí ọba yín lù ọ̀rọ̀ ni kẹ́ ẹ bá sọ pẹ̀lú àdúrà ọ̀rọ̀ pẹ̀lú àdúrà ọ̀rọ̀ pẹ̀lú àdúrà Allahu yóò sì bá wa tún wọn sí. wọ́n ní mùsùlùmí làwọn máa ṣe àwọn náà wà mọ́tíláṣí ọmọ bẹ́lẹ́ bọ́ bá ń ṣe bí bá ń sọdún ẹ̀bọ gbólóòsà bá ń sọdún òòsà gbogbo ẹ̀ náà ni wọ́n máa bá wọn ṣe ẹ fi yé wọn pé wọ́n ti fóònù ìsìlámù gbogbo ẹnikẹ́ni tí máa ti ń bá kèfèrí sọdún rẹ̀ tí ń bá kèfèrí ṣẹbọ rẹ̀ tí ń bá kèfèrí sóòsà rẹ̀ kí ló tún ṣẹ́kù ní Islam kò sí nǹkan tó ṣẹ́kù. ìwọ lọ ń bá wọn ti kíní kan nídìí òrò ìwọ ọmọ mùsùlùmí kí lọ wá débẹ̀ tẹ́sí máa ń ké láwọn agbọ̀nbìkan Nàìjíríà rẹ̀ òrò títí pọ̀ ń bẹ̀ gan wọ́n máa ń sọ̀rọ̀ débi hin lọ́sàn-án gangan wọ́n lè fi wọ́n sọ̀rọ̀ tọ́jọ́ dàrú pé kálukọ́ pa kọ́lùkọ́ gbalẹ̀ lọ orò ti jáde ẹlòmí ń jẹun lọ gbóúnjẹ ẹlẹ ló túlẹ̀ wọn máa mùsùlùmí la bá ń bẹ̀ pé wọn lọ ń bá wọn ṣe nígbà tí wọn wọ ẹkú eégún kàbírù ló gbèrú kàbírù báwò subahánàlá ẹ dákun ìsìlámù náà dáa ìsìlámù mùnáfìkì kọ́nà nílùú mi àkàràmọ̀kọ́mọ̀lá tóró bá fẹ́ jáde ìmáàmù ló ní ọkọ̀ ṣàdúrà fọ́rọ̀ ìmáàmù ní ló kọ́ súre ṣe ń dún ipe torí gbogbo lẹ́sìn àwùjọdìlá fóun gbogbo ṣe fẹ́ jẹ́ sí torí délé má bá wọn ṣe tó bá bá wọn ṣe rẹ̀ ó ti kó nu ìlà láwa ní rẹ̀ ọba àmọ́ kan sámà kọjá yáàdì ẹgbẹ̀rún irọ́ lásán eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ wọ́n láwọn táwọn ọ́dítọ̀ làwọn náà lè máa bá àwọn báńkì ọ́dítì àkáùntì àràrà ọ̀ wọ́n bá wọn ṣe nítorí pé olúwa ni wọ́n ti àwọn nù. على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان ẹ má ràn ara yín lọ lórí ẹ̀ṣẹ̀ orí dáadáa ni kẹ́ ẹ má ràn ara yín lọ tó bá yẹ pé iṣẹ́ ọdítì tán àfi ti báǹkì ló kù wá sẹmìtì olú Ẹlẹ́dàá wa ìyẹn sì nǹkan lẹ nítorí ẹ àfi kó fèé tó lóore jù kó fi kó fi jà ọ̀rọ̀ rẹ̀ fún un lẹ́yìn rẹ̀ wọn ní tí ìmáàmù bá tàkì tó forí kalẹ̀ lẹ́ẹ̀kan nínú rákà kan ó ti wá dìde àwọn gbọ́ pé àwọn ọ̀gbọ́dọ̀ tẹ̀lé bẹ́ẹ̀ ni ọ̀gbọ́dọ̀ tẹ̀lé nínú àṣìṣe tó bá ti ṣùgbọ́n bíi tẹ̀lé ìkọ́ ìmáàmù forí kalẹ̀ lẹ́ẹ̀kan ẹ̀ẹ̀mejì ló yẹ kó forí kalẹ̀ ó ti wá dìde subhanallah subhanallah ọ̀padà ẹ̀ tẹ̀lé rákà èyí tí ò ti forí kalẹ̀ lẹ́ẹ̀mejì ń bàjẹ́ tó ń bá parí sọ̀láàtì lérò tiẹ̀ sáfẹ́ máa ṣe sùjúdù sáwù ẹ sọ pé subhanallah ó túmọ̀ sí pé yóò fi rákà kan kù bíi tẹ́lẹ̀ ìkọ́ ẹ tẹ̀lé gbogbo yẹn gbà pé rákà kan yín kọ́ ó ti bàjẹ́ eléyìí ń jẹba ìbéèrè ti parí wọn ìbéèrè tí wọn ṣe nípa pé tí a bá wo àkọlé ìdánilẹ́kọ̀ọ́ wa lónìí ó lórí ní máa ba ìsìlámù jẹ́ a sì rí i pé tí ò bá jẹ́ ìdọ́gbọ̀n tí àwádà wà ní ìkàlẹ̀ náà láti mà ike gbogbo tí máa bá ní ní Islam jẹ́ nǹkan tó jẹ́ ọ̀ràn yẹn pé ká jìnnà sí i nǹkan tó jẹ́ ọ̀ràn yẹn ká sá fún mi yóò sì jẹ́ ìdá àdọ́rùn ni ló ti máa kí ló dé tó fi pé ńgbà tá fẹ́ ṣerú ìdánilẹ́kọ̀ọ́ yìí àwa sì mà wípé ọ̀tà ọbẹ̀ nínú àwọn ìlú tó ṣe wípé ọ̀pọ̀lọpọ̀ lórúkọ pé àwọn ń ṣe Islam wọ́n lè máa ṣe nǹkan míì mà ká má ṣe tí ì sọ àwọn ọ̀sẹ̀ bọ́ tó tún wà ṣé àwọn ògbèrú wípé ó wù wá tí ń ṣàìdá ó padà ni ṣáà gbèrú wípé kẹ́ni tí ń ṣẹbọ kó nà ọmọ kú lórí ẹbọ kó kú lórí islam kó nà ọwọ́ àlùjánnà ni tó fi wá jẹ́ pé àyè àhámá àyè ibi tó ṣe wípé àwọn àwa tá a wà ń bì láàmà bá ń sọ̀rọ̀ ìlànà tí wọ́n ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ yìí ọjọ́ ìpàkíyèsí tó lágbára tó sì nítumà ìpàkíyèsí tó lágbára tó sì nítumà àwọn ẹni tí ọ̀rọ̀ sì bá wí insha allah wọ́n ṣàtúnṣe lọ́jọ́ mi abẹ́ẹ̀ ní ṣe wọ́n láwọn ó ṣe lọ́jọ́ mi nítorí pé lódodo nínú nǹkan tí ó bu àwọn mùsùlùmí kù náà ni pé wọ́n ṣe ìdánilẹ́kọ̀ọ́ wọ́n fẹ́ sọ̀rọ̀ òdodo àmọ́ ní kọ̀rọ̀ ni wọ́n ti máa ṣe ó dàbí ìgbà tí ẹ̀ máa polongo islam fẹ́ni tí èsè mùsùlùmí àbí kò wù yín káwọn gba islam ṣé kò wù yín kẹ́ni tí ń ṣẹbọ pẹbọ tì ní tí kò wù yín káwọn náà máa ṣe tẹ̀wọ̀hídì ni tí kò wù yín káwọn náà bẹ lórí islam òdodo ni ọ̀dàdú wípé àwọn ẹni tí ọ̀rọ̀ báwí àwọn náà ti nífura pẹ̀lú àṣẹ Allah wọn ṣàtúnṣe eléyìí tí wọ́n ṣe lónìí kápá kún pé ìlọsíwájú lọ́nà ẹni tó ti ṣe léyìí yóò tún ṣe tó jù bẹ́ẹ̀ lọ insha nítorí pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ibi tí wọ́n pè tàbí ṣe ìdánilẹ́kọ̀ọ́ rí ọ̀há jù báyìí lọ ọ̀há jù báyìí lọ tó ń gbà wọ́n sì wá pè fún ìdánilẹ́kọ̀ọ́ ọ̀nbẹ́ nù bá wú tèmi ga ṣe fún wa ẹ gbọ́dọ̀ ṣe ìdánilẹ́kọ̀ọ́ àyàfi ní open space ní tí mo sọ fún wa nù ìgbà tó padà sọ pé họ́ọ̀lù làwọn gbà pọ̀ láti fẹ́ sí torí pé tẹ bá ṣe ìdánilẹ́kọ̀ọ́ ní open space àwọn ẹ̀rọ eléyìí tí ọjọ́ gbòǹgbò yóò mọ̀ gbé ní tẹ̀sán lọ bẹ́ẹ̀ ni tẹ́pù àwọn náà wà nígbà tí wọ́n bá gbọ́ ẹ̀yin ọ̀mẹ́ni tí ọ̀rọ̀ yín ó tún sí ọ̀pọ̀lọpọ̀ lè ti torí rẹ̀ gba Islam ọ̀pọ̀lọpọ̀ lè ti torí rẹ̀ kọ́pa àṣìṣe tí ń ṣètì títí láéláé ṣùgbọ́n wọ́n sọ pé họ́ọ̀lù làwọn gbà iná lẹ́gbẹ̀ẹ́ ti gbọ́ kò ṣe ìdáṣà ìdán min ahliha ọ̀kan nínú àwọn ènìyàn yín lọ́tà àwọn náà ni wọ́n ti padà fún pàkíyèsí yìí inṣàlá ọ̀dà mi lójú pé tó bá di jọ́ mi tí olúwa bá kọ́ pàtún wá kò ní jẹ́nu àyè tí ó dí báyìí láti ṣe yóò jẹ́ open space Allahu gbàdúrà Allahu gbàdúrà gbogbo wa yóò sì ràn gbogbo wa lọ́wọ́ subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu Àwọn tọ̀kú wa wọ̀lọ́ ìyà wọn ní ká máa dòrò sáré tẹ́lẹ̀ tí wọ́n kò lè ní ìdàtọ̀gbò wọ́n láwọn fẹ́ tó fẹ́ gbọ̀nà láti ẹgbẹ́ tó fún Ìjọba